orí ọlọ́ọ̀bá onírànà ilé tí ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ń ṣe léwa lórí òun náà ni a dúpẹ́ fún ọlọ́ọ̀bá lé lórí àwọn ilé tí a mà tó hàn ní oore ni àti àwọn ilé tí a mà tó hàn àtẹ́lé tó pamọ́ nínú oore tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́lá ń ṣe fún wa àmọ́ tí àwọn mẹ́dé ènìyàn tí a gbọ́njá ká mọ̀ ní oore gbogbo orú àwọn oore wọ̀nyí òun lórí àwọn oore náà abẹ́lọ́wọ̀n bá lè kíọlá gbogbo ilé tó ṣe fún wa lóore kọlọ̀wọ̀n bá lè kíọlá kọmọ́dé kí ó di ìbàjẹ́ mọ́ wa lọ́wọ́ àwọn ilé tí a ń tọrọ orí ọlọ́wọ̀n bá lé lórí àtàwọn ilé tán ilé ìtí ọlọ́run bá alékẹ́lá tí ó fi tawà lọ́rẹ nínú jama'a wa jama'a masalasi Fatima ní òpó màálù ní Ìlọrin bí báyìí a àdúgbẹ́ fún ọlọ́run bá lórí orí ńlá yìí wípé ọlọ́run bá alékẹ́lá tó kádàrá ká lé kan nínú jama'a yìí abẹ́lẹ̀ ọba ọba yìí ọba ọba Allah ó sì ọmọ yìí nìkan ní ara àwọn jama olórí rẹ̀ yìí alàlá ilaha illallah abẹ́lẹ̀ ọba alékẹ́lá kí ọlọ́run kọ́mọ́ sí ọmọ ìlọ́mọ tí ó yapa sí ìlànà tí a jama masalasi gbédání àti imamu masalasi náà ẹni tó pé Ali Bawa Usman Ali Bawa ah, kọlọ̀ọ̀bà lèkẹ́lá kí ó sí ọmọ yìí ní ọmọ lálùbáríkà púpọ̀ kọlọ̀ọ̀bà lèkẹ́lá kọ́ mẹ́jẹ̀ kí ọmọ yìí kó rin ìlànà míì kó sa ìlànà míì lẹ́sà tó yàtọ̀ fún ìlànà tí ọ̀sáàzọwà ah, yìí tí wọ́n ń pèpè sí pírípé lànà yìí náà ni ìlànà liyuballigh ash-shahidu minkum al-ghaib tí ẹni tí ó wà mí báyìí tí wọ́n mú dé tí gbọ́ àwọn tí ò sí bí nínú àwọn tó pé wọ́n tí ma yí pé ìlànà ahlu sunnati wal jama'a òun náà ni ìlànà tọ́lọ́wọ́ bá lè tẹ́lá tí ó yọnu nabi sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá gbogbo ẹni tó ti wà lórí ìlànà yìí náà kọ́lọ̀ bá lè tẹ́lá abẹ́lọ́wọ́ bá wọn tí wọ́n tí ìgbàgbọ́yé ìlànà náà tí wọ́n tí mọ́ gẹ́gẹ́ bí ìlànà tọ́nà bá yọ́nú sí kọ́nà bá lè gẹ́lá kí wọ́n wá fi àgbọ́yé rẹ̀ sínú ọkàn wọn la ilaha atọ́ra lékò kí ọlọ́run bá àtúrí àjẹ́jẹ́ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùjọ́sìn ọlọ́run bá pẹ̀lú ìlànà annabi sallallahu láti jòkó ní àtàrà rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí òun náà ni ìdúpẹ́ orí lọ́dọ̀ ọlọ́run ọba lórí ọmọ tí ọlọ́run ọba àlejò fi ta ìmáàmù wa ní ọrẹ ìmáàmù mọ́sálásí Fatima fàbílàtí ustaz Usman Ali Bawa nínú aládà mùsùlùmí eléyìí tó yẹ sí pé ó wà níbàmú sí súnnà nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn alìlẹ̀ìlì àwọn olùmọ̀ nípa súnnà wọ́n yẹ sàlàyé fún wa o náà ni pé tí a bá kójọ papọ̀ báyìí ó máa ń dá púpọ̀ jùlọ kí a rárá wa létí ọ̀rọ̀ Ọlọ́run ba ká rárá wa létí kákọ́ra wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ba bóyá alẹ́rẹ́ ni tí ó ṣàǹfààní látara báyìí abẹ́lọ́run ba àdíkẹ́lá kọ́lọ̀ ń kàwà fún ẹni tí yóò ṣàǹfààní látara yíkéyìí nínú ọ̀rọ̀ náà wà ilé tí a bá wí lónìí abẹ́lọ́wọ́ bá níkẹ́lá ìfẹ́nú àti ṣẹ̀tọ́n tí ó mọ́ ń jẹ́ kí èyàn tàṣì àgbẹ̀rẹ̀ tàpá sófin ọlọ́run la ilaha illallah ṣe lè bẹ́rẹ̀ lọ́fà la fi sa wákàtí àsìkò yìí ní ẹ̀sà láti nínú àwọn àgbọ́yẹ̀sìn Islam eléyìí tí ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá kí agbọ́yé eléyìí tí a gbà lérò láti ṣàlàyé òun náà ni a ìhàwó ní Islam ló kọ sí àwọn obìnrin a tí a pè ní almar'atu qabla al-islam wa ba'dahu ipò wo wà síwájú kí Islam tó dé àti lẹ́yìn tí islam dé tán ipò wo ni obìnrin wà ipò wo ni islam gbé obìnrin sí eléyìí báyìí in tí ó ṣe sábàbí ṣíṣe ẹ̀sà àkọlé yìí òun náà ni àwọn ìròrí kan tó jẹ́ sí pé àwọn ọ̀tá islam tó ń fọ́n káàkiri láwùjọ wa láti jẹ́ kí àwọn èèyàn rí islam ẹgẹ́ bí ẹ̀sìn tí ó wá sí àbòsí fáwọn obìnrin ẹgẹ́ bí ẹ̀sìn tí ó fi ẹ̀tọ́ àwọn obìnrin dùn wọ́n eléyìí báyìí ìròrí kan tó ẹ́sí pé ó ráyè púpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alákọ̀wé tí wọ́n ní àkàkùn fún ẹ̀sìn tí wọ́n bàbá rẹ̀ sí Islam ìròyìn ó wọlé lọ́dọ̀ wọn gan so nítorí pé rorita ń sọ yìí ó western education wá ní tàbí pé ah, ká sọ pé ó westernized education wa, kò wù mí kí n pè ní western education mo fẹ́ pè ní westernized education ẹ̀kọ́ eléyìí tí àwọn ara west tí wọ́n kí ìròrí wọn bọnú ẹ̀ tí wọ́n westernize ẹ̀ ṣùgbọ́n kìí sàwọn ni wọ́n ní fil haqiqa ẹ̀kọ́ yìí kò belong sí wọn wọ́n jálé rẹ̀ ni ìgbà tán wá jálé rẹ̀ wọ́n wá westernize ẹ̀ wọ́n fi ìròrí west ìròrí àwọn ọ̀tá Islam wọ́n kò sí wọ́n wá gbé wá fáwa ní Nàìjíríà ìgbà tó wá jẹ́ pé látọ̀dọ̀ tí wọn làwá ti rí ẹ̀kọ́ yìí láfi mọ́ ń pè ní western education bí báyìí but in the real sense so kìí ṣe western education so ní mo westernized education ẹ̀kọ́ tí àwọn òyìnbó ará west ọ̀tá islam tí wọ́n fi ìròrí wọn bọnú ẹ̀ tán wá gbé wá papọ̀ fún wa àti ìròrí àtẹ̀kọ́ yìí àwọn ń kọgbẹ̀ papọ̀ tí ilé ìbáyẹ̀ ráyè púpọ̀ lọ́dọ̀ àwọn tí ọ̀dẹ̀yìn tí ẹ ka ìwé nì tí ọ̀dẹ̀yìn tẹ́ ka ìròrí ìwọ́pọ̀ lọ́dọ̀ yín àyàfi àwọn tọ́lọ̀ ọba àlejẹ́ lábá sàánú nínú ẹ̀yin tí ẹ jẹ́ alákọ̀wé látọ̀dọ̀ yín lẹ́yìn tẹ́ jẹ́ alákọ̀wé yìí àwa táà kọ̀wé táà kọ̀ kankan náà ẹ tún kó bá wa ẹ̀dàrò yí burúkú ìsáwùjọ wa débi pé àti tajá tẹrẹnsì lọ́wọ́ ń gbèrò wí káàkiri pé Islam ń kọ́ ó sàbòsí fóbìnrin kí láwọn nǹkan fi ní Islam sàbòsí fóbìnrin wọ́n nítorí pé ìgbà Islam bá fẹ́ Islam sọ pé lè dákárí mislu hazbil ń tayé yìí in ìta bá fún obìnrin ìlọ́po méjì ẹ̀ láfọ́kùnrin kò yé báyìí nìsìn àti ìbárọ̀ lákọ̀ọ́kọ́ àti ọ̀nà alákọ̀ọ́kọ́ tí mo bà sọ àtọ̀lẹ́lẹ̀ kejì túnmà kanáà ló túnmà sí pé ń ta bá fún ọkùnrin lódidi ìdajì rẹ̀ láfọ́ obìnrin ń ta so àbòsí lè ṣe Islam ṣe fóbìnrin nínú àwọn ọ̀nà tọ́tún mọ́ Islam gbà bóbìnrin sí òun ni pé èé ṣe kí ló dé tí islam lóbìnrin ò lè jẹ olórí kí lóbìnrin ṣe tí islam fi lókàn obìnrin ò lè jẹ olórí so ìsọpọ̀bìnrin ò lè jẹ olórí ń kọ́ ìsàbòsí fún islam ní torí what a man can do a woman can do better kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ tàbí tóbìnrin ò lè ṣe dédé irú nǹkan tọkùnrin ṣe ní èyí lọ́fà nílọrin wọ́n bí náà àti rí chairman local government tó jẹ́ obìnrin àbí so lára pé àdáwò tí ń bá wa ń lọrin náà nù wàláì lára pé àgbákò tí ń ṣẹlẹ̀ ńlọrin nù ó yẹ jẹ́ pé irú lọrin láti máa rí obìnrin tí ó máa jẹ local government nígbà tá a pè nǹkan nílùú mà tá a pè nǹkan nílùú ẹ̀sìn bàbá ti ẹ̀rí ilẹ̀ Ìgbò a sọ pé afẹ́fẹ́ ìsìláàmù ni ò tí ìfẹ́ débẹ̀ tó nǹkan ìbò láfẹ́fẹ́ ìsìláàmù ó sì fẹ́ délẹ̀ Ìgbò ẹ̀mí láti bí irú àwọn bí irú lọrin náà ni so tó bá jẹ́ sí pé yọba ní tí yọba bàjẹ́ tí rú bá bàjẹ́ wọ́n yẹ lọ wáyọ̀wá bí yọba wá bàjẹ́ ilábi tó yọ̀ sí ó dájú wípé eléyìí báyìí irú òwe yìí ètí ń sẹmọ́ wa lára kọlọ̀wà lè gráfó sọ wa ń bẹ̀ níjọ́ tí mo gbọ́ wípé obìnrin tí ń di chairman local government nílọrin wallahi inú mi bàjẹ́ púpọ̀ inú mi bàjẹ́ gan àwọn sì ti gbìyànjú ẹ̀ náà lásìkò kan rí kóbìnrin di governor abẹ́ẹ̀kọ́ ni àmọ́lọ́wọ́ bá alékẹ́lá ni ò fún wọn sí anábi sí lan yufliha qawmun wallaw amrahum imra'a anábi ni wọ́n ní sórí rẹ̀ láíláí wọ́n sì ní jèrè wọ́n ní támú gbogbo òjò tó bá ṣe tó bá fi obìnrin sí olórí wọn wọ́n ní jèrè gbogbo wọ́n pẹ̀lú gbọ́lọ́wọ́n bá tọ́lọ́ ní kí àsìkò bá wa débẹ̀ ààjẹ́kọ́ yíwa wípé ìsìláàmù sí àbòsí tó kéré bí ọmọ náà gún báyìí ní àwọn abala tí àwọn òyìnbó ń ròyìn fún obìnrin rárá bá eléyìí tó tọ́ fún oúnkálukú nínú ìwò àti nínú ẹ̀tọ́ lọ́wọ́ kò lè jọra wọn láíláí ìṣẹ̀dá àwọn méjèèjì yàtọ̀ nítọ́lọ́wọ́n bá àlékẹ́lá dé pẹ̀lú sára wọn ó yàtọ̀tọ̀ nítorí ẹ̀ ọlọ́wọ́n bá àlékẹ́lá mọ ìròyìn tí ń bẹ lára ọkùnrin ọlọ́wọ́n al-Qur'an ọlọ́wọ́n bá jí kó yọ pé àwọn ọkùnrin ni aláṣẹ àwọn ni adarí àwọn ni olórí alánìsà lé àwọn obìnrin lórí nínú ilé wọn so wọ́n ni ó sì lè fàá kí ló dé irú ẹ̀tọ́ wo lọkùnrin ní tó fi ń jẹ́ olórí lórí obìnrin pé báyìí ní sí so àtọkùnrin àtọkùnrin ó yẹ kí ni o ó yẹ kí a gbé àwọn méjèèjì sípò tọ́tọ́gbà ni nítorí àsìkò wa ẹ jẹ́ kí a wo kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin síwájú Islam káwá wo ìgbà tí islam dé irú ipò olóògbé àwọn obìnrin sí a ti mọ̀ pé já islam a islam dé nígbà tó yẹ sí pé gbogbo àwọn a umamul arm àwọn ìjọ tí wọ́n wà lórí ilẹ̀ a gbogbo wọn pátápátá ni wọ́n ń ṣe àbòsí fóbìnrin nígbà tí islam ò tí dé wọ́n fi ẹ̀tọ́ àwọn obìnrin wọ́n fi ń dùn wọ́n wọ́n dẹ̀ ń gbọ́lá fún àwọn ọkùnrin lórí àwọn obìnrin láwọn ọ̀nà tó pọ̀ ló fi jẹ́ sí pé lọ́dọ̀ àwọn al-Yunan ọ̀dọ̀ àwọn Greece nǹkan táwọn ka obìnrin kún àwọn kà pé obìnrin wà fún litarfih wal-mut'a kágbádùn nǹkan àgbádùn làwọn ka obìnrin sí lọ́dọ̀ àwọn ará Yunan Greece síwájú kí islam tó dé wọ́n gbà yí pé obìnrin ò wúlò fún nǹkan kan tí wọ́n gbádùn ayé lọ so ìkan nínú àwọn tó jẹ́ olórí wọn àwọn olùmọ̀ wọn ó sọ lásìkò kan rí ó ní innana nattakhidhu al-ayrat lil-ladhati ó ní sẹ́rá àwọn àlètà mẹ́yẹ̀yẹn nínú àwọn obìnrin àmọ́ fi wọ́n sì gbádùn ni ìgbádùn lásán la kàwọn obìnrin sí ìlàfíyàn wọn lálẹ́ ونتخذ الخليلات للعناية بصحة أجسامنا اليومية àwọn girlfriend àwọn girlfriend tá dẹ̀ ma ń ní ẹ̀ a ń fi wọ́n a ń lò wọ́n láti ṣe àkólé kan ìlàlàáfíà ara wa lójoojúmọ́ ni ká ma fi wọ́n fún ara lálàáfíà ní jojoojúmọ́ wọ́n ni tàbí ń yà àwọn girlfriend ní ẹ̀ ونتخذ الزوجات ليكون لنا أبناء شرعيون adẹ́ ń fẹ́yàwó nítorí ká lè bá bí àwọn ọmọ tí ó bá òfin mọ́ àwọn legitimate child àwọn legitimate children eh? àwọn legitimate children àwọn ọmọ tí ó bá òfin mọ́ òun la kàn fẹ́ rí lára àwọn obìnrin tá ń fẹ́ níyàwó àwọn ilé tá ń yàn lálẹ́ inú wọn à ń fi wọ́n sì gbádùn lásán ni ká gbọ́ bùkátà abẹ́ lára wọn ṣe wá ráwọn ilé ìtọ́jẹ́ girlfriend náà tí wọ́n ń ṣe obìnrin tó ti lọ́kọ lé sàn pé àlè làwọn náà à ń fa wọn yóò náà lójoojúmọ́ à ń fi wọ́n ṣe ìgbádùn àlàáfíà ni ilé ni ipò tí àwọn obìnrin wà lọ́dọ̀ àwọn Yunani lọ́dọ̀ àwọn ará Greece nígbà nìlọ́un lọ́dọ̀ àwọn Roman àdàwọn Romans in táwọn ka obìnrin kú lọ́dọ̀ tí wọn òun ni pé kana yahuqqu lil abi wa zawji an yabi'aha liman yasha ọ̀tọ̀ fún bàbá bàbá ọmọbìnrin àbí ọkọ rẹ̀ láti ta obìnrin fẹ́ni tó bá wù nínú lọ́dọ̀ tí wọn ìyẹn lè ta obìnrin fún ẹnikẹ́ni tó bá wù láti ta fún ẹ́ eléyìí báyìí ni ipò táwọn gbé obìnrin sí lọ́dọ̀ tí wọn àwọn ka obìnrin kún pé obìnrin ò fún kankan tó bá wù ọ́ ta fẹ́ni tó bá wù ọ́ láti ta fún àmọ́ àwọn lárúbáwá fàkánà yashukku lil ibli وكان يحق لابن زوجها أن يرثها كما يرث فرض أبيه ودابته lọ́dọ̀ àwọn lárúbáwá ó tọ́ fún obìnrin ó tọ́ fún ọmọ ọkọ ọmọ tí obìnrin ọmọ tí ìyàwó mi bá bí fún ọkọ obìnrin ọmọ tí ìyàwó mi bá bí fún ọkọ obìnrin ọmọ ọkọ rẹ̀ ó tọ́ fún ọmọ yìí láti jogún ìyàwó bàbá rẹ̀ tí ìyàwó bàbá rẹ̀ bá kú lọ́dọ̀ àwọn lárúbáwá ó lè jogún ẹ̀ àwọn a máa jogún ìyá ìyàwó bàbá wọn kò rí báyìí nìsìn kódà ó ní ó kọ tó máa ń pe àwọn ọmọ tí ìyàwó bàbá wọn bá bí fún wọn àwọn ọmọ àwọn ọmọ tó bá bí fún wọn olókọ tó máa ń pè wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ ó ṣe bàbá wọn àwọn dúkìá bàbá wọn àti àwọn dáàbà àwọn nǹkan ọ̀sìn tí bàbá wọn bá ní bẹ́ẹ̀ náà iporu bẹ́ẹ̀ náà gbóbìnrin sí obìnrin inú nǹkan tó ọmọ ọkọ lè ọmọ ọkọ tó lè jogún ni èyàn pé ó lè jogún ìyàwó bàbá rẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ bá kú eléyìí báyìí tó bá ti ẹ̀jẹ́ sí obìnrin bá là ní inna ja'a Allahu minal wa'di 'inda miladiha tó bá tẹ̀jẹ́ kóbìnrin bá tó ńlá nígbàtán bá bí inú obìnrin tó bá jàjàbọ́ tí wọ́n pa nígbàtí wọ́n bí torí pèsè sí àwọn lárúbáwá síwájú kí Islam wọ́n múrú ọmọbìnrin bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ rí mọ́lẹ̀ láyé wọ́n pa ní àwọn ilé tó bá tún wá jàjà làkú omi kí pánú wọn ẹ́ tó bá lọ́kọ tọkọ yìí bá wá kú ọmọ tí obìnrin ní ibi fọ́kọ rẹ̀ yẹn ọlẹ́tọ́ àti jogún ẹ̀ kò sí gbọ́dọ̀ kọ̀ wọn bí dákọ́ gbọ́dọ̀ kọ̀ ó fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀ túláàsì àṣà náà máa súpó àbí àwa náà ka obìnrin kó pé bọ́kọ rẹ̀ bá ti kú àbúrò ọkọ lè sú lópó ọfẹ́ o kọfẹ́ o ọfẹ́ bẹ́ẹ̀ ó wú kò wú o ọgbọ̀rọ̀ súnkò lè túláàsì ẹ̀gbọ́n ọkọ sì lè sú lópó ẹ́ nítorí kọ́ wọ́n bá jáde kó onú lé nì lára àwọn àbòsí tí ilẹ̀ Yorùbá náà máa

ó sì wà náà àwọn àsàmì náà kí ọkọ kú kí àwọn mọ̀lẹ́bí ọkọ kan sì júndò pé obìnrin yìí kò ní jẹ nínú ogún ọkọ rẹ̀ rárá àìmẹ́yí obìnrin bẹ́ẹ̀ ni wọ́n ti lé jáde tọmọtọmọ àwọn àbúrò ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ àwọn bàbá ọkọ àwọn mọ̀lẹ́bí Wallahi àbòsí tó tóbi ní bẹ́yẹn báyìí kú pẹ̀lú ilé báyìí yóò jẹ yálà Wallahi àwọn èèyàn ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa títọ́ ọba ti mọ̀ pé ò lè sípò ma kó ara rẹ lọ kò yé báyìí sí yìí tàbí kẹ́tẹ̀ wẹ́sùn sí lọ́rùn wọ́n náà jẹ́ ìwọ́n lọ́pọ̀pọ̀ nù wọ́n wà lè jáde nítorí dúkìá ọkọ rẹ̀ sí báyìí sí nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó ń gbà tẹ́ tó obìnrin lójúmọ́lẹ̀ síwájú Allah ó tako islam ìtẹ̀tọ́ obìnrin lójúmọ́lẹ̀ ní islam ó tako e, bàbá ò ní kápá láti fi ọmọbìnrin rẹ̀ ọmọ tó bí nínú lóbìnrin láti fi lọ́kọ ní túláàsì àyàfi tó bá wu ọmọ yẹn bẹ́ẹ̀ tí irú islamu islamu ṣẹ̀ríà ó tú wọn ká ṣẹ̀ríà ó tú wọn ká pátápátá torí pé ẹ gbọ́dọ̀ fi obìnrin ẹ gbọ́dọ̀ fi lọ́kọ túláàsì irú ilé ìbáyìí náà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ lọrin náà alhamdulillah tí ń káṣẹlẹ̀ wọ́n pè kíkà ní ìyàwó sàárà ìfóbẹ̀rẹ̀ lọ́kọ túláàsì ni obìnrin yẹ ó dùnmọ́ kò dùnmọ́ kódà wọn ní sọrí ọkùnrin tán gbé lọ ọkùnrin náà sì ní wọn ní sọ fún páńgbé yàwó bọ̀ wábà ìyàwó sàárà ni wọ́n sì lọ fi ha lọ́rùn túláàsì kò wá gbọ́dọ̀ kú mẹ́ àwọn ìgbà tó di kí wọ́n rọ bẹ́ńbẹ́ síra wọn nú tán lura wọn tẹ́ tó ń kọra wọn lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ bíbí so ń kálukú nígbàtáyé ńlájú sí tọ́lọ̀ ní kí ẹ̀sìn máa dolẹ̀ nǹkan yìí ti ń yí padà díẹ̀dẹ̀díẹ̀ ṣùgbọ́n inú nǹkan tí ó ti pẹ́ púpọ̀ jùlọ bóyá kò lè ti ju bí bóyá ọdún kò lè ti tọdún mẹ́wàá tán pátápátá bóyá bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́sàn tí mo sì wà ní ọlọ́jẹ́ irú ẹ̀ kan kò tí tó bí ọdún mẹ́wàá sọ́dún mẹ́sàn lọ so ibà ní around 2007-2008 tàbí around 2006-2007 so nǹkan yìí ti ṣẹlẹ̀ so kọ́nà bá kó sànà wà lára àwọn ọ̀nà tí àwọn èèyàn gbà tẹ́ tó obìnrin lójúmọ́ lẹ́nu naam ìgbà tí islam dé islam liberate àwọn obìnrin kú níbi irú nǹkan báyìí islam jẹ́ kí obìnrin equality ń bẹ láàrin ọkùnrin sóbìnrin equality ká ṣe dọ́gbandọ́gba ká gbé obìnrin sípò tá gbé ọkùnrin sí ó ń bẹ wa yuqarriru laha huquqaha kamilatan ìsìláàmù dẹ̀ fi àwọn ẹ̀tọ́ obìnrin ní pípé obìnrin lẹ̀ fún obìnrin liyunqidhuha min dhalika alwad'i láti jẹ́ kí situation tó burú eléyìí tí àwọn obìnrin àwọn ìjọ tí ó ṣáájú tó ń gbé obìnrin sí ila ufukin samiyatin ala sa'adin kafati a láti gbé àwọn obìnrin sí ìpele tó ga jùlọ nínú àpọ́nlé láti gbé wọn sí a orí ilé tó ga jùlọ nínú ayé ọ̀nà wà lélé ìgbà wáyé ẹ jẹ́ ká kà fún wa almusawatu fi aslin nash'a islam jẹ́ kó yíwa wípé obìnrin àtọkùnrin adọ́gba níbi ìpìlẹ̀ wíwáyé wa adọ́gba bọ́kùnrin ṣe lẹ́tọ́ àti gbáyé bẹ́ẹ̀ lóbìnrin náà lẹ́tọ́ àti gbáyé Islam ló jẹ́ pé wà bẹ́ẹ̀ pé ìsàbòsí ńláńlá ni ká bí ọmọbìnrin kálọ̀ bó mẹ́lẹ̀ àwọn lárúbáwá tán bá gbọ́ pé ẹbí mọ́ tán bá sọ fún wọn pé ẹbí mọ́ in tí wọ́n máa retí ni pé irú ọmọ wo làwọn bí tó nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ yẹn sákò lè

láìṣe wípé ó bá ní ẹnì kejì tí ṣe ìyàwó tí ṣe obìnrin ọlọ́run bá nìkẹ́lá wá dá fún ànábì adam ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ni záwùjú rẹ̀ ìyàwó hawa wa bassa minhuma rijalan kathiran wa nisaa látara àwọn méjèèjì lọ́lọ́run bá nìkẹ́lá ti wá dá ọ̀pọ̀lọpọ̀ ó nìkan lọ́lọ́wọ́ bá nìkan fi dára ikọjáde látara obìnrin nìkan kọjáde látara ọkùnrin ẹ̀tìrí àti rí obìnrin tó jáde látara ọkùnrin nìkan tí ò níyà bákan náà nìsí àti rí ọkùnrin tó jáde látara obìnrin nìkan tí ò ní bàbá ẹ wo méjèèjì mọ́ẹ́jíza tó lágbára ni obìnrin ó jáde lára ọkùnrin kò níyà ọkùnrin ni ó bí àtúwárí ọkùnrin náà ẹ wo àtù ìdàkejì àárí ọkùnrin náà tó náà jáde látara obìnrin tí ò ní bàbá òun ló ní bàbá òun náà sì jáde lára ọkùnrin òun jọkùnrin tọ̀hún jáde látara ọkùnrin òun jóbìnrin kò níyà so eléyìí báyìí méjèèjì àmìnì lọ́wọ́ bá ikẹ́ sọ pé inna matala isa indallahi ka matali adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun naam nínú àyà mi ọlọ́wọ́ bá ikẹ́ sọ pé ya ayyuhan nasu ní mo pè yẹn lápapọ̀ inna khalaqnakum min dhakari wa unsa àwọlọ́wọ́ bala dáyín lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin méjèèjì akẹgbẹ́ ni níbi dídẹ̀dà yín àti níbi ìpìlẹ̀ yín min dhakari wa unsa méjèèjì ládá wa ja'alnakum lítàárọ̀fù kẹlì bá dára yí máa lágbàjá ìran báyìí ló ti wá lágbàjá ìlú dílé báyìí ló ti wá inna akramakum inda Allahi atqakum ànábì ní Ọlọ́run bá ríkẹ́lá ní dájúdájú ẹni tó ní àpẹẹrẹ jù lọ́dọ̀ Ọlọ́run bá nínú yí àtọkùnrin àtobìnrin yí kìí ṣẹni tó jẹ́ obìnrin nítorí ìjẹ́ obìnrin rẹ̀ ló fi wá lápàálí jùlọ lọ́wọ́ ọba àbí ìjẹ́ ọkùnrin ọkùnrin ló fi lápàálí inna akramakum indallahi atqakum ẹni tó ní àpẹ́lé jùlọ lọ́nà ilẹ̀ tó bá nípa yọ lọ́wọ́ ọba jùlọ kọ̀bá ẹjẹ́ obìnrin lọ́pàá lọ́wọ́ ọba jù ó lóore ju ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ olómi jẹ́ sí pé tí ó lè tó ipò ìyàwó Maryam láyé kò ìsẹ́ni náà tí ó tó inú gbogbo àwọn ọkùnrin tàà kó lẹ́yìn kódà nú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ẹni tó tó Maryam kéré nabi sallallahu alaihi wasallam torí pé Maryam dé ipò kan ẹnìkan ò débẹ̀ náà lúmọ̀ ìyàfà Abubakar ni Siddiq wa ummuhu Siddiqah Ọlọ́run bá jẹ́ pé wà Musa alayhi salatu wasalam Siddiqah ẹni tó yẹ sí pé ìmánì òdodo ìmánì tó ga ẹ́ o ń bẹ fún tó dépò siddiqo oníyàwó Maryam ẹgbẹ́ bó jẹ́ pé Abubakar ni siddiqi náà òun náà dépò siddiqi nínú àwọn ọkùnrin àwọn méjèèjì ipò tó ga lọ́lọ́wọ́ bá lékẹ́lá gbé wọn sí lẹ́yìn àwọn ànábì Ọlọ́run bá ipò tó ga jù salatu wassalam ó ló fi jẹ́ sí pé kódà tó bá yẹ kọ́ lọ́wọ́ bá lẹ́kẹ́ ló gbédìde náà àwọn obìnrin ànẹ́bí ọlọ́wọ́ bá ní ìyàwó Maryam ni ò bá jẹ́ ìyá yìí ni ò bá jẹ́ nínú àwọn obìnrin tí wọ́n lámìláka nínú tàgbésí ayé òun náà ìyàwó Khadija kátó ti ẹ̀dẹ́bí ìyàwó Khadija ẹni tó sáájú kódà tó sáájú àwọn obìnrin aljanna ni nínú àwọn obìnrin tó pọ́lọ̀ ọba àlékẹ́lá sọ̀rọ̀ wọn náà Al-Qur'anul Karim nínú àwọn obìnrin tó tún rí báyìí òun náà ni imra'atu Imran ìyàwó Imran ìyàwó iná ó dépò tó ga nínú Islam ilé ta fi ń tú ni pé inna akramakum inda Allahi atqakum ẹni tó lápẹlẹ́ jù lọ́dọ̀ Ọlọ́run bó jẹ́ pé ìfàǹfà ń bẹ láàrin àwọn àfáà tán lọ́lájú ní Khadija àti Aisha talọ́lájù nínú Khadija àti Aisha torí pé ẹ̀rí tó pọ̀ wá fáwọn méjèèjì lórí ọlá kò yí báyìí sí yìí ala kulli hal ìyàwó Khadija ó ṣáájú ìyàwó Aisha radiyallahu anha nínú àwọn al'umma ti wà yína ìyàwó Aisha àti àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam kódà nínú ìtàn Islam ẹni tó kọ́ kú fẹ́ sí wípé ìyáwá Sumayya yìí òun ló kọ́kọ́ kú fún Islam ipé yàn ọkọ́ kú fẹ́sì obìnrin lẹ́ni àkọ́kọ́ tọ́lọ̀mọ̀bà lẹ́kẹ́lá kọ́kọ́ sí bẹ́ẹ̀ òun náà ìyáwá Sumayya kọ́lọ̀mọ̀bà lẹ́kẹ́lá kọ́ bá kẹ́ àwọn ẹ̀yẹ ilé rere wọ̀nyí so n ta ni pé ìpayọ̀ Ọlọ́run ba nìyẹn fi nípò lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe ìjọkùnrin kìí ṣe jóbìnrin nítorí àsìkò nínú ẹlẹ́ẹ̀kejì náà tí Islam gbà ṣe dọ́gbandọ́gba ní almusawatu fil masir ìṣedọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin níbi ìṣẹ́rí padà sí wa níbi ìbùsẹ́rí padà sí wa gbogbo wa ọ̀dọ̀ náà wà lápadà sí adọ́gba ń bí eléyìí ọkùnrin ojú obìnrin lọ ń bí eléyìí báyìí gbogbo àwọn ẹ̀dá pátápátá sọ iruna وكل واحد منهم ذكر كان أو أنثى سيلقى هناك جزاء عمله في هذه الدنيا kowa wa àtọkùnrin ni àtobìnrin wa òun láti pàdé ẹ̀san ṣẹ́ wa tá ṣe lọ́jọ́ gbẹ̀dà kìyàmà bọ́kùnrin ó ṣe gbá ti ẹ̀lóbìnrin ó gbá ti ẹ̀dẹ́dẹ́ dọ́gbandọ́gba ni ẹnìkó òjúra wọn lọ níbi ipò ilé báyìí in khairan fa khairun wa in sharran fa sharrun tó bá jẹ́ pé oore lè yẹn ṣe

ẹ̀san tó wà níbà mú sí tó ṣe nílé ayé àtọkùnrin àtobìnrin ẹgbẹ́ ni wọ́n bí ilé ìlàyé ara àwọn almusawatu allati da'at ilayha al-islam àwọn equality tí islam pèpè sí lè níbà táwà musulmi gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú ayà tó bẹ́ẹ̀ iṣẹ́ òṣìṣẹ́ kan nínú yín iṣẹ́ ẹni tí ṣiṣẹ́ sójú ọ̀nà Ọlọ́run bá nínú yín min zakarin aw unsa ẹni báyìí jọ́kùnrin ni àbójóbìnrin ni Ọlọ́run ní dọ́gbandọ́gba bẹ́ẹ̀ ló wọ́n ṣe bá yín lò níbi ìṣẹ̀sánṣẹ́ yín òun ní ráṣẹ́ ẹnìkan kan láàrin òun ní wọ́pẹ́ tó ń pẹ́ nìkan jọ́kùnrin wọ́n á fún níṣẹ́ ẹ̀sánṣẹ́ rẹ̀ tó pé kóhun wá ara tóbìnrin láyé Ọlọ́run ní kò ní síbẹ̀ dọ́gba ní lọ́dọ̀ Ọlọ́run bá báàdùkù min báàdùn torí pé apá kan yín láti inú apá kejì náà ló ti jáde bákan náà gbogbo yín ẹ̀yàtọ̀ síra yín inú àyà mi ọlọ́ni man amila salihan min dhakarin aw untha gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rere ọjọ́kùnrin ní àbójóbìnrin wa huwa mu'minun tó sì jẹ́ múmìnì falanuhyiyannahu hayatan tayyiba ọlọ́ni a múrú ẹni bá ìsẹ̀mí ìsẹ̀mí tó

ọlọ́wọ́ bá ní a lọ síbi iṣẹ́ wọn tí wọ́n ṣe lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama àwọn tí wọ́n kí ń tí iṣẹ́ wọn bàjẹ́ ọlọ́ni a kú gbogbo iṣẹ́ ìdánù nígbàtí ò sí mẹ́jẹ̀mú tọ́lọ̀ fi ń gbaṣẹ́ nínú sẹ́nà iná ni al-iman àti al-ikhlas àti al-mutaba'a ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà tí Islam gbà sí dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin al-musawatu fi ahliyati al-khitabi shar'i ṣẹ̀ríà sí dọ́gbandọ́gba níbi ìlẹ́tọ̀ ìkọ̀fúnni bákanáà lọ́ọ̀bá ní pẹ́lá sí twitter ọkùnrin àtóbìnrin ọlọ́wọ́ bá ò sí yàtọ̀ ọlọ́wọ́ gbọ́lá fọ́kùnrin lórí obìnrin lórí alkhitobu shari'i ìdájú ọ̀rọ̀ shari'i àkọni fakhitobu Allah ila albashari wa risalatuhu ila an-nasi muttajihatun lil mar'ati war rajuli ala haddi sawa ìdájúkọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti mẹ́sẹ̀jì ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń dájú wa shakhsiyatul mar'ati تجاه الرجل مستقلة تماما bákan náà ni pé tẹ bá sì wò ẹ rí pé personality obìnrin ó yàtọ̀ fún ọkùnrin tó dádúró gedegbe fàhíyà mutalabatun bil imani billah wa rusulihi wa kutubi wal yawmil akhir wa mukhatabatun bi kafati at-takalif ash-shar'iyyati duna wa duna wisaqati ahadin aw wisayatihi aw wasayatihi ọlọ́wọ́ba àríkẹ́lá bó ṣe ń pa ọkùnrin láṣẹ ká nígbàgbọ́ sọ́lọ́wọ́ba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ba àwọn tírà ọlọ́wọ́ba àti àjọ gbẹ́dẹ̀ kìyàmà bẹ́ẹ̀nà lọ ń pa obìnrin láṣẹ gbogbo àwọn ìlà ẹ̀ṣẹ̀ ìṣẹ̀rí ìlàbọnilọ́rùn ọlọ́wọ́ba àríkẹ́lá láàrin ni láì jẹ́ sí pé ẹnìkan ni ó máa jẹ́ àwàsátọ̀ láàrin obìnrin àtọkùnrin àbí láàrin ẹnìkan láàrin méjèèjì àbí tí ó jẹ́

الصادقون والصادقات الصابرون والصابرات الخاشعون والخاشعات المتصدقون والمتصدقات الصائمون والصائمات الحافظون لفروجهم والحافظات والذاكرين الله والذاكرون الله كثيرا والذاكرات gbogbo àwọn eléyìí báyìí bọ́lọ̀ bá ti ń dákọ̀ ọkùnrin lọ́n dákọ̀ obìnrin bẹ̀ nínú àwọn àyà الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط ọlọ́run bá fún wa lápèjúwe lára ìyàwó ànábì Nuh àtànábì lò kánàtà tàṣtà abdaini min ibadina salihaini fakhwanatahuma ọlọ́run bá láwọn méjèèjì wà lábẹ́ àwọn ẹrú wa méjì tán jẹ́ nire ṣùgbọ́n wọ́n jàmbá wọn wọn tẹ̀lé àwọn ìdákùn àtẹ̀lé ẹ̀sìn tọ́lọ̀ bá lẹ́kẹ́lẹ́ gbé àwọn kan lọ́wọ́ falam yughniya anhuma min Allahi shay'a ọlọ́run bá ní ìjẹ́ ọlọ́wọ́ bá sọ fún ọjọ́ gbìrà kìyàmà ká máa wọná náà pẹ̀lú àwọn tí ó wọná bọ́nà ọbó sì fòbìnrin wọná náà ní fọkùnrin wọná bákan náà ni dédé pò tán bá sì wà irú ìyà kan náà ni wọ́n jọ jẹ nínú náà tó wáyé pé dédé ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jọ ṣẹ̀ الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم من القوم الظالمين ìyàwó fìràún lọ́lọ́ọ̀bá alékílá sọ̀rọ̀ nínú ayà yìí àti sọ́lẹ̀ kan bákanáà ọlọ́run wa maryam abinata imran a maryam tó jẹ́ ọmọ imran náà alẹ́tí ahsanat farjaha fanafakhna fihi min ruhina وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين ọlọ́run bá sọ ọlọ́run bá ròyìn ìyàwó Maryam náà dáadáa nínú ayà ìtorí àsìkò bákan náà Nabi sallallahu alaihi wasallam sọ fún ìyàwó Fatima

wọ́n jẹ́rẹ ọlọ́run fórí ara wọn ni o ìjẹ́rẹ ọlọ́run bá ọ̀ràn àwọn ọmọ wọn almusawatu amama alqada ká ṣe dọ́gbandọ́gba láàrin àwọn ọkùnrin àtobìnrin níbi ìdájọ́ láàrin

أو الوالدين والأقربين إن يكون غنيا أو فقيرا فالله أولى بهما ọlọ́run bá pàwọ́ láti ẹka sí dọ́gbàndọ́gbà ká sí déédé níbi ìdájọ́ láàrin àwọn èèyàn àti ìmọ̀sẹ̀lẹ́dì láwọn èèyàn lórí kò yí báyìí sí wọn kò bá jẹ́ lórí ara wa la fẹ́ jẹ́lẹ̀dì lórí ni àbáwọn òbí wa méjèèjì àbáwọn mọ̀lẹ́bí wa so yí báyìí sí yìí so ọlọ́run bá lè ọlọ́run ọba ni ó lẹ́tọ̀ọ́ kí ẹ páyà kí ẹ ṣe wàláwù fún jàwọn méjèèjì lọ ẹ má torí pé ẹ̀kan lówó kẹgbáre fún kẹtorí kẹ̀kan jólósì kẹgbófin fún ọ̀pọ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam táwọn obì ó gbẹjọ́ lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa àbòsí táwọn ọkùnrin ṣe fún wọn tánàbí ó sì ṣe kíni tánàbí ó dájọ́ gbé àwọn obìnrin lẹ́sẹ̀ látàkú wọ́n ní immunity àwọn náà sì ní òfin wọ́n ní àódì ìṣọ́ lábẹ́ ọgbà ṣẹ̀ríà láti fún wọn lẹ́tọ̀ọ́ wọn ni arábìnrin tó ẹ́sì ọmọ ìyá rẹ̀ kọ̀ fún kọ́mọ̀ fẹ́ ọkùnrin tí ó lẹ́tọ̀ọ́ àti fẹ́ tọ́fẹ́fẹ́ tírú ẹ̀yọ́ sí láti fẹ́ obìnrin sì gbẹ́jọ́ lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì dájọ́ fún àláyà ibi láti máa fẹ́ àwọn tí wọ́n bá fẹ́ fẹ́ nínú ọkùnrin tán bá ti ní tán bá ti yọ́nú láàrin ara wọn láti fẹ́ra wọn pẹ̀lú dáadáa ẹ má sọ pé ká má fẹ́ ọkùnrin tó bá wù wọ́n tó pé ìṣe báyìí ìtẹ́ ẹ̀tọ́ àwọn obìnrin lójúmọ́lẹ̀ ni eléyìí báyìí pọ̀ gan dáadáa a rí obìnrin náà tó yẹ́ kí bàbá rẹ̀ fi lọ́kọ túláàsì tó dẹ̀ gbé bàbá rẹ̀ lọ́sọ́dọ̀ ànẹ́bí sọlọ́lọ́sọ́lá gẹ́ bí adájọ́ pé bàbá mi fi mí lọ́kọ túláàsì kò sì tẹ́mi lọ́rùn ànẹ́bí ìzọbégini ànẹ́bí ní nìkáhù yóò tọ́ ànẹ́bí yà wọn a sì mi àmọ́ kàn kí bàbá mi wá kí bàbá yìí lè mọ̀ kí gbogbo yẹn sì mọ̀ pé bàbá kan obìnrin tí ó gbé bàbá rẹ̀ lọ síwájú ànábì láti jẹ́ kánàbì dájọ́ lórí àbòsí bàbá rẹ̀ fẹ́ ṣe fún pé bàbá òun fi lọ́kọ túláàsì ànábì sí ìdájọ́ kan túká àmóbìnrin padà sọ pé mo ti gbà sí bàbá mi lẹ́nu mo kàn fẹ́ ṣe tí mo mo yìí tí ìdájọ́ mo ìfẹ́ kó wáyé ni pé kí àwọn kan ká má lẹ́rùn ní bàbá kan ní ẹ̀tọ́ àti fọmọ rẹ̀ lọ́kọ túláàsì ni nítorí àsìkò ọjọ́ ti lọ almusawatu nínú ilé ètò ọkùnrin àtobìnrin nínú ilé Islam ṣe dọ́gbandọ́gba kọkùnrin àtobìnrin ká ṣe dọ́gbandọ́gba láàrin ara wa ọlọ́ni wà láhún na mísìlú lẹ́dí àríhìn na bil ma'ruf ọlọ́run bá ní dédé tí ó tọ́ fún àwọn obìnrin lẹ́tọ̀ dédé tó ń bẹ lórí wọn ní ọ̀ràn èèyàn náà lọ́tọ́ fún wọn lẹ́tọ̀ nínú kàtàfà obìnrin nulé àgbọ̀rọ̀ yẹn wọ́n jẹ bákanáà ọlọ́run bá níkà sọ pé fa'in arọ́dà fi sọ́lẹ̀ àtàrọ́bì min huma wa tashawurin fala junaha alayhima ní bá fẹ́ wọ́n ọmọ tí ò fẹ́ kọ́mọ lọ́yàn mọ́ anábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àríkájú kó rẹ̀ pé àwọn méjèèjì àtọkùnrin àtobìnrin tí wọ́n bá jọ fẹ́nu kò lórí pé àwọn fẹ́ ṣerú nǹkan báyìí antarodin min huma àwọn méjì náà jọ yọ́nú sí wàtàṣáwòrin tẹ́sì jọ gba àmànà lọ́dọ̀ ara wọn ìtumọ̀ ní pé ìsìláàmù fún obìnrin náà láàyè láti dá sí àlámọ̀rí tẹ́rbíyà kọjẹ́ pọ́bìnrin náà yọ́nú sí bẹ́ẹ̀ ọkùnrin náà sì yọ́nú sí àti pé àwọn àtọkùnrin àtobìnrin ẹjọ́ dámàrà lórí pé agbọ̀yàn lẹ́nu ọmọ ọlọ́wọ́ bá ní kò sáàbùrú tán bá fẹ́ gbọmọ ọyàn lọ́nà ẹnu ọmọ tán bá ti lè ní ìfẹnukù bẹ́ẹ̀ so nítorí àsìkò ọjọ́ ti lọ gan so kọ́lọ̀ bá kó ṣàánú wa àwọn ṣòkúnkùnmí tó pọ̀ nínú àwọn ibi tọ́lọ̀ bá lè kẹ́ látànábì tí wọ́n ti ṣe dọ́gbandọ́gba láàrin obìnrin Ya ní pé islam fi yóò bèrin jẹ́ yẹn nǹkan tó fà tọ́lọ̀bà àdíkẹ́lá fi ní wípé ká fún ọkùnrin ní ìdá ìdá ìlọ́pọ̀ méjì ń tàbá fóbìnrin àbí ká fún obìnrin ní ìdajì ń tàbá fọ́kùnrin ni pé ọkùnrin lọ́lọ́wọ̀bà àdíkẹ́lá lábọ̀ lọ́rùn láti máa nìsìn náfàkọ̀ lórí obìnrin láti máa ná ìjẹ múmu aráṣọ sí ni lọ́rùn agbọ́bùkátẹ̀ ni ọkùnrin ọlọ́run bá lè kẹ́lá ṣe kí ni ọlọ́run bá lábọ̀ lọ́rùn nígbà tó jẹ́ pé ń tọ́kùnrin ọmọ ẹgbẹ́ nínú dúkìá pọ̀ jù tóbìnrin lọ dẹ̀dẹ̀ ní kọ́ jẹ́ pé ń táàfù ọkùnrin ojú tóbìnrin lọ nítorí ilé ìkéyìí tóbìnrin bá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní dúkìá àpálàṣẹ kọ́nà lórí ọkọ rẹ̀ fáǹfàní ara ti ẹni àmìlẹ̀ tọkùnrin bá nínú dúkìá ọ̀rẹ́ ẹni kọ́nà lóbìnrin sọ́wálẹ́tọ̀ kọ́gbàjú obìnrin lọ àbí ọ̀lẹ́tọ̀ kọ́gbàjú obìnrin lọ nítorí pé àwọn ọ̀nà tó wọ́n máa náwó sí pọ̀jú tóbìnrin lọ so ibà ní sí yìí ẹlẹ́ẹ̀kejì o ní pé ibi ti dájọ́ nítorí pé Ọlọ́run bá ní kẹ́lá jẹ́ kó yíwa wípé èyàn sì lè blame Ọlọ́run Ọba lórí ìdájọ́ Ọlọ́run Ọba àti pẹ̀lú Ọlọ́run Ọba Ọlọ́run Ọba àlékẹ́lá máa máa dáwà báyìí kẹ́nìkan máa jẹ́ olórí kẹ́nìkan máa jẹ́ lẹ́mù nítorí kí ilé ayé lè dọ̀rùn láti máa gbé ni tí oúnkálukú wa bá ń jẹ́ olórí ilé ayé yóò ní rọrùn gbé fúnra yóò bá ní ọ̀gá méjì ò lè gbénu mọ́tò àbí ọkọ̀ náà kò ní rọrùn láti wà àfi kẹ́nìkan jọ́gà kẹ́nìkan jọ mọ́sẹ́ ètò sẹni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní pé ẹnìkan gbọ́dọ̀ jọ́gà ẹnìkan gbọ́dọ̀ jẹ́ mẹ́sẹ́ àbí ẹ̀kọ́ ni kódà láàrin àwọn ẹranko alọ́gà alọ́mọsẹ́ bí ọba ti sọ́gá tí ọ̀sọ́ ọmọṣẹ́ ilé ayé yóò lè kò lè dùn gbé nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá alékẹ́lá fi ọkùnrin sí olórí lóbi sọ̀gá fáwọn obìnrin ní gbogbo àwọn jawani kò yí báyìí sí yìí bẹ́ẹ̀ náà nínú ilé náà nígbà tá a bá gbèrè àṣà àmà ìdarí gbogbogbò tá a bá gbèrè ọkùnrin lọ́wọ́ báwo ni darí inú ilé torí pọ́kùnrin obìnrin kọ́ na kì sọ́tù láàkílì wà dìí làákàyè wọn dínkù nínú àdámọ́tọ́nà ọba dáwọn ni bákan náà ẹ̀sìn wọn náà pé nítorí pọ́lọ̀ ọba àríkẹ́lá dáwọn lẹ́ni tí ó mọ̀ sí kí ni tí ó mọ̀ sí nǹkan oṣù ní gbogbo oṣooṣù so eléyìí báyìí iye èé ṣe ìyẹ̀jẹ́ láàrin ọkùnrin sóbìnrin díkẹ̀ bá ṣe tọ̀bí àbọ́lọ́n ṣe dá ọkùnrin ọlọ́run dá ọkùnrin lẹ́ni tó lágbára ọlọ́run sì dá obìnrin lọ́n tó lẹ nítorí ọlọ́run bá nígbà fi lábọ́ ọkùnrin lọ́rùn láti máa dáàbòbò àwọn obìnrin so eléyìí báyìí ó ní ṣókí nínú ọ̀nà almusawat níparí eléyìí tí wọ́n ní kí yá tún fi ṣe wá láǹfààní òun náà ni ìtàn Sauda ìyàwó Sauda radiyallahu anha ilé tó jẹ́ sí pé látara tí wọn náà la fi sọ ọmọ tí àwa náà bí ní Sauda abẹ́lọ́wọ̀ bá lè kẹlá kọ́lọ̀n kó jẹ́ kí ọjọ́ ìyá náà ìyá dáadáa ní ìyàwó ìkan nínú àwọn ummahatul mu'minini ni ìkanú àwọn ìyá àwa mu'minini nítorí pé ìyá wa yìí wọ́n ṣe oríire pẹ̀lú fífẹ́ annabi sallallahu alaihi wasallam àyá wa iya wa annabi sallallahu alaihi wasallam ni wọ́n àwọn sì ní ìyàwó ẹlẹ́ẹ̀kejì tánàbí sallallahu alaihi wasallam fẹ́ lẹ́yìn tí ìyàwó Khadija kú tán sallallahu alaihi wasallam iya ìyá yìí ìyàwó Sauda yìí

anábi wọlé tọ̀ yawa Aisha nígbàtí yawa Aisha dé nígbàtí anábi sallallahu alaihi wasallam dé Madina ṣùgbọ́n anábi sallallahu alaihi wasallam ti fẹ́ yàwó Aisha náà lọ́dún kẹta yìí náà síwájú kí ó tó ṣe kéde o kó tó rí kó ṣe hijira kó tó lọ sí Madina náà ṣùgbọ́n yawa Aisha ò tí jẹ́ ọmọ tí èèyàn lè súnmọ́ kò tí jẹ́ ọmọ tó dàgbà tí èèyàn lè súnmọ́ nígbà yẹn anábì sallallahu alaihi wasallam ó dáfẹ́ òun nìkan tó jẹ́ ìyàwó ẹyọ kan lọ́dọ̀ anábì láàrin ọdún mẹ́ta lẹ́yìn ikú ìyàwó Khadija radiyallahu anhunna tọ́lọ̀bà kọba yọ́rù sí gbogbo àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam lápapọ̀ ìyá yìí obìnrin tí ó dé ipò tó ga nínú ìsìláàmù ni obìnrin tó lápẹ̀lẹ́ ni wọ́n sì jẹni tí Sauda wọ́n jẹ́ èèyàn tó sanra tó lómi lára nínú àdámọ́ wọn ìyáwá yìí wọ́n ti sáájú ní ọkọ kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kan tó fi ànábì sallallahu alaihi wasallam ọkọ wọn tí wọ́n ní òun náà ń pè ní kíni o òun náà ń pè ní asakron bun amr asakron bun amr òun ni akhu òun ni ó jẹ́ brọ́dà fún suhail bun amr al'amiri radiyallahu anhuma kọlọ̀bà àwọn méjèèjì àwọn fún ìyàwó sáwúdà tẹ́lẹ̀tẹ́lẹ̀ radiyallahu anha àmọ́ lẹ́yìn tí bàbá yìí kú ìyá wa Sauda wọ́n lọ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ wọn láti fi tutù ojú ìyá yìí lórí musiba àdánwò tó ṣẹlẹ̀ sí wọn látara ikú ọkọ wọn yìí nínú àwọn ìtàn ìyá wa yìí ó ní pé ìyá wa ilẹ̀ ni tó jẹ́ sí pé ìgbà tí wọ́n dàgbà wọ́n dàgbà gan tí wọ́n rí wípé anabi sallallahu alaihi wasallam mọ́fẹ́ ọfẹ́ ẹ̀mọ́ ní mẹ́ìlú ọfẹ́ ẹ̀mọ́ ní bùkátà sáwọn ọmọ jùbẹ́ jùbẹ́ lọ tí wọ́n sì ní àwọn ìyàwó kéékèèké tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì bùkátà kí ọkọ máa sùn lọ́dọ̀ wọn ní gbogbo ìgbà ju àwọn lọ táwọn ti dàgbà wọ́n padà yọ̀ǹda ọjọ́ tí wọ́n tánàbí pín fún wọn tí wọ́n fi ń sùn lọ́dọ̀ wọn wọ́n padà yọ̀ǹda rẹ̀ fún ìyàwó Aisha radhiyallahu anha pé rẹ̀ ànábì ọjọ́ mi tó pín fún mi tó fi wá máa sùn lọ́dọ̀ mi èmi ti dàgbà mo yọ̀nda rẹ̀ fún yàwá ìyá ìmọ̀dẹ̀rẹ̀ rẹ̀ fún àìṣà ọmọ kékeré lòun òun bùkátọ̀ ọkùnrin dáadáa eléyìí báyìí à wàláhì nǹkan ńlá ni obìnrin sábà yọ̀nda bẹ́ẹ̀ kódà yàwá àìṣà gan nínú hadithu tí àfáwà Bukhari wọ́n ní lára àwọn nǹkan tí àwọn máa ń tàmà káwọn náà káwọn rí ṣe táwọn jowú lára yàwà sáúdà ó ní bí yàwà sáúdà ṣe yọ̀ǹda ọjọ́ rẹ̀ fáwọn yìí wọ́n ní nǹkan yẹn ah, wọ́n ló tóbi lára àwọn púpọ̀ pé àwọn máa ń jowú bóyá àwọn náà orí nǹkan ṣe sábà gbà kò yi so rẹ̀ ó yọ̀ǹda rẹ̀ fún yàwó Aisha radiyallahu anha bákan náà nù kò tí ó ga àti nù ìtàn tó lágbára tó wà fún yàwó yìí ó ní wípé àyà kan bẹ tó wà ní al-Qur'an tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́lá sọ wípé tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́lá fi pàwọn ìyàwó Ànábì láṣẹ láti máa gbélé tọ́lọ́wọ́ bá ní pa àwọn ìyàwó Ànábì láṣẹ àti gbogbo àwọn ìyàwó pé kí wọ́n máa jòkó lé ká máa fìdí mọ́lé wọn ká máa máa jáde fòkìfòkì gẹ́gẹ́ bí ìjáde àwọn jahiliya alákọ̀ọ́kọ́ ká sì máa jáde ní àwọn ọ̀nà tí ò bá ìsìláàmù mu láwọn ọ̀nà tí ò bá ẹ̀kọ́ ìsìláàmù láì lo hijab gẹ́gẹ́ bí àwọn obìnrin jahiliya nítorí Umar ibn Khattab lọ́lọ́fà Nabi sallallahu alaihi wasallam ó ní ànẹ́bì kò bá sì dá tó bá lè pàwọn ìyàwó rẹ̀ láti wípé ìyàwó Sauda yìí tó bá jáde gbogbo wa pátápátá la máa ń dámà nítorí pé ó dá yàtọ̀ láàrin àwọn obìnrin yòókù pẹ̀lú sísára kò sí ó máa rẹ̀ kò sí bí sáúdà ṣe lè wọ hijabu tó àwọn ọmọ pé sáúdà ní kọjá lọ so Ànábì yóò dá kí ó pàwọn obìnrin láti ẹ̀kọ́ fitna nítorí kí fitna mọ́ bà mọ́ ṣẹlẹ̀ kán mọ́ gbélé nítorí àyà nítorí ìṣẹ̀lẹ̀ yìí ni àyà sọ̀kalẹ̀ lé lórí tọ́lọ̀bà àwọn obìnrin annabi sallallahu alaihi wasallam àtàwọn obìnrin mọ̀mí láṣẹ láti ma gbé ilé kan ma fìdí mọ́lé wọn so ilé báyìí ìtàn ìyàwó Sauda ó bí ìdájọ́ wá nínú Islam àwọn àfáà ní hadith wọ́n gba hadith tó pọ̀ níwọ̀n bá díẹ̀ wá látọ̀dọ̀ ìyàwó Sauda radiyallahu anha al-Imam al-Bukhari wọ́n ní hadith tó gbà wá látọ̀dọ̀ wọn kò yí báyìí nísìn alimam muslim náà rahimahullahu ta'ala àwọn náà ní hadith kan gbà wá látọ̀dọ̀ wọn imam bukhari gba hadith kan wá látọ̀dọ̀ wọn alimam muslim gba hadith bí mẹ́ta wá látọ̀dọ̀ ìyàwó sauda ó tó kí ìyàwó sauda ńkọ́ nínú àwọn tí àwọn obìnrin kẹ́kọ̀ọ́ nínú àwọn tí àwọn tí àlúmọ̀ ìkẹ́kọ̀ọ́ lára wọn nínú wọn ni wọ́n padà kú sí Madina lásìkò khilafa Umar wọ́n kú nígbà tí wọ́n wà ní ọmọ ọdún mẹ́rìnlé ní àádọ́ta 54 years ọmọ ọdún mẹ́rìnlé àádọ́ta ó ní ọjọ́ orí wọn nígbàtí ọlọ́wọ́ba ní kí wọ́n síkò padà lọ bá ọlọ́wọ́ba nílùú Madina nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó tún gbajúmọ̀ sí yàwà Sauda radiyallahu anha ó ní wípé ìyàwó sáúdà lọ gbà yọ̀ǹda lọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ní Muzdalifa níjọ́ tí anẹ́bí sallallahu alaihi wasallam tó lọ sí hajjatul wada'a anẹ́bí lọ ṣe hajji ilé tí a mata anẹ́bí ṣe yẹn hajji ọkàn yẹn náà ni hajji tagbére yẹn so gbà tó wá dé Muzdalifa nítorí hamqatun nas nítorí báwọn yẹn ṣe pọ̀ yẹn ni pé àwọn èèyàn pọ̀ gan ní hajji lọ́jọ́ ní lọ́hùn ẹ́ débi wípé wọ́lùkọlù ó ṣẹlẹ̀ táwọn òyìnbó máa ń pè ní uh, overpopulation náà ah stampede tó lágbára ìtẹ̀yẹn pánù <laughs> overpopulation ó ṣẹlẹ̀ lásìkò táà ń wí débi wípé àwọn èèyàn pọ̀ gan ìyàwó sáwọ́dà wá gbáyọ̀ndà lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé sóhun lè tètè máa lọ síwájú àsìkò táwọn yóò gbéra nítorí pé ìyá yìí sanra púpọ̀ àti máa rìn pẹ̀lú àwọn èèyàn ní nínú crowd tó lágbára tó báyìí kò ní rọrùn fún yáyìí ó lè fànira tọ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam sì yọ̀ǹda fún ìyàwó Sauda radiyallahu anha nínú àwọn ìtàn ìyàwó Sauda bákanáà kí má gbàgbé o ní pé ìyàwó Sauda máa pànẹ́bì lẹ́rin wọ́n máa ń pànẹ́bì lẹ́rin gan torí ìyá yìí fọ́nì dáadáa ìyàn tí wọ́n ìyàwó sáwọ́dà tànẹ́bì sallallahu alaihi wasallam kíọ̀rọ̀ wà tánwà kíọ̀rọ̀ tán ìyàwó ni a ah, ànẹ́bì lẹ́ẹ̀kẹ́ tí ń kíọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ yẹn aláì ibi tá pẹ́ lórí ìkúdé kódà mọ́ fọwọ́ dí mú ní kí àmúrun mọ́ bà sẹ́mù mi ẹ̀jẹ́ fẹ́ ma gbàmọ́ mi jáde ànẹ́bì wá rẹ́rin rẹ́rin tí àà ah, ọ̀sáfọ́ ah, ní sá ọ̀kan sáà mọ́ mẹ́ ń páyẹ̀ lẹ́rin ní sá ẹmọ̀ kí yẹn kan sá dẹ́fẹ̀ kan lẹ̀ pé ànẹ́bì rùkú ta rùkú lẹ́kan ọ̀rẹ́rin lára àwọn ibi tí yá ìdá sí nìyẹn lára àwọn ó túnmọ̀ sí pé obìnrin náà dáa kọ́ mọ́ pa ọkọ lẹ́rin kọ́ mọ́ bóbìnrin sẹ̀fẹ̀ kéde gbogbo náà ni gbogbo nǹkan máa lè gbàǹkó nínú ilé so tí gbogbo nǹkan inú ilé ní bí ilé ogun yìí so ọlọ́ọ̀bọ̀ sànà wa kí lé wá kún fún commotion kò dá wallahi obìnrin gbọ́dọ̀ jẹ́ni tí yóò máa bá ọkọ dámàrà tí tí ó ma pa tí ó ma dẹ́rin pẹ̀kẹ́ ọkọ nítorí pé ṣe rí ìdẹ́rin pààyàn náà ó ní ipa tó ń kó nínú ìgbésí ayé èèyàn àti nínú àlàáfíà èèyàn kò yíba ní kéde gbogbo àdáyẹ̀ ọmọ síríọ́sì ìdíwó yíba ní ṣiṣò ìyàwó Sauda radiyallahu so ọlọ́wọ̀n bá àdíkẹ́ lákọ́ bá wa yọ́nú sí ìyá náà kọ́lọ̀wọ̀n bá àdíkẹ́ láti ọba gbà wọ́n ní kọ́lọ̀wọ̀n bá gbà wọ́n sí ọ̀lá ilaha illallah kọlọ̀bàlẹ̀kẹ́lá kí ó bá wa sí ọmọ tí a bí náà kọlọ̀bàlẹ̀kẹ́lá kó bá wa ṣe ní ẹni tí yóò jọ ìyàwó sáwídà yìí alàlá ìlàhà ìlàlọ́ kọlọ̀bàlẹ̀kẹ́lá gbogbo àwọn akhlaq tó wà ní yàrá ìyàwó sáwídà àti àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam yókù náà kọlọ̀bàlẹ̀kẹ́lá kí ó bá wa jogún ẹ̀ fún ọmọ tí a bí náà alàlá ìlàhà ìlàlọ́ أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ìbéèrè ni pé òjò máa ń fún láti láti ṣe ìbọ̀ mo fẹ́ yóò jẹ́ kan fún gbogbo èyí tí mo fẹ́ bèèrè náà àtàwà nínú ìbéèrè mi pé ìjẹ́ kèsì ṣe kèsì nínú pé àti ìgbà bí ó jẹ́ bí ní àti kí ọmọ kí ní lọ báyìí pẹ̀lú pé gbogbo ṣùgbìrì ìjọba rẹ̀ ní gbogbo ṣùgbìrì ní ṣe ní bí ẹun tí ẹ látọ́ àdégbẹ̀yìn ọkẹ̀ dákẹ́lọ gbárí ní ìlúdì ìgbẹ̀yìn tó ṣe ọkẹ̀ dákẹ́lọ gbárí ní ilé ilé wà ní ìṣúlẹ̀ ní àbí ọwà rẹ̀ sí náà ìbéèrè tí a fà béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní ìforíkalẹ̀ táwọn ìforíkalẹ̀ lórí ọ̀rẹ́ wọ́n ní àti ó sábà máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì àbí tá bá rí ẹ̀kan tó pé gbogbo àwọn ìforí kanlẹ̀ yìí ó ń ṣe ní fúfú yẹ kò máa pẹ́ńbẹ̀ kò máa pẹ́ńbẹ̀ tó nǹkan kò máa pẹ́ńbẹ̀ tayọ dèdè bó ṣe kó pẹ́ ó wá sa ìdìforí kanlẹ̀ ìgbẹ̀yìn lẹ́sà pẹ̀lú pé tó bá ti dìforí kanlẹ̀ ìgbẹ̀yìn yóò wá pẹ́ lọ gbárí yóò dákẹ́ lọ síbẹ̀ hárí tó bá wá yá wá sírí sókè wọ́n ní ṣe lè yìí náà sí kò tako Islam ó tako Islam kò ní bá ní sí yìí eléyìí báyìí ò sínú àwọn ọ̀nà tí Islam tí a ó fara mọ́ àká má jẹ́ kí ìforíkanlẹ̀ kan ká sa ìforíkanlẹ̀ kan lẹ́sà wípé kó gùn ju ìforíkanlẹ̀ míì lọ ọjẹ́ tààrin ni ọjẹ́ ti parí ni ọjẹ́ ti bẹ̀rẹ̀ ni àbọ́jẹ́ ti èyíkéyìí ìforíkanlẹ̀ lórí ọ̀rẹ́ ká kí gbogbo ẹ̀ so àwọn èèyàn tó sì mọ́ ń sì gbọ́ anábi akọrọ̀bù ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun anábi ní àsìkò tí èèyàn mọ́ ń súnmọ́ tẹ́rù mọ́ ń súnmọ́ ọlọ́wọ́ bá rẹ̀ jùlọ nígbà tó bá wà lórí ìforíkanlẹ̀ fa akthiru fiha ad-du'a anábi ní ẹsẹ àdúwà lọ́pọ̀lọpọ̀ ń bẹ àwọn èèyàn wá rò pé ìforíkanlẹ̀ ìgbẹ̀yìn ni àti máa ń ṣerú ilé gbogbo ìforíkanlẹ̀ ni a ti láǹfààní lábẹ́ òfin ṣẹ̀ríà láti ṣàdúwà káwọn má jẹ́ kí kankan gójú jù kan lọ so eléyìí báyìí nǹkan ò Naam.

wallahi ó tako islamu ga kò yí báyìí nísìnyí so ó tako islamu pátápátá kò lè jẹ́ orúkọ ọkọ ẹ̀ ó kọ bàbá rẹ̀ ni ó mọ̀ jẹ́ kò yí báyìí nísìnyí ó kọ bàbá rẹ̀ ni mọ̀ jẹ́ so ilé ìbáyìí ó ní àwọn ìdájọ́ rẹ̀ nínú islam a fẹ́ kí obìnrin máa jẹ́ ọkọ bàbá ọkọ rẹ̀ kò yí báyìí nísìnyí ó wà nínú àwọn àpẹẹrẹ táwọn ìmọ́ fi mú obìnrin tí ó ti máa rí àti obìnrin tó ti máa rí èyí tí àwọn tí ò kéèsè mùsùlùmí ni man tashabbaha bi qawmin fahuwa minhum náà number three àtọ́kọ́kọ́ rẹ̀ àtọ́kọ́ bàbá ọkọ rẹ̀ kọ́ mẹ́jì kọgbọ́rọ̀ jẹ́ kankan mẹ́ ó kọ bàbá rẹ̀ gangan ni ma jẹ́ ó kọ bàbá tó bí bintu Hassan Hassan di ọkọ a jẹ́ nígbà tí Aisha bá tún jẹ́ bintu Hassan tí Abdulrazak náà jẹ́ bintu Hassan àwọn méjèèjì wá jẹ́ ọmọ Hassan Hassan ẹgbẹ́ àrísì ayé àwọn Islam pé ọfẹ́ àbúrò rẹ̀ àbọ́fẹ́ gbọ́n rẹ̀ nù ẹ̀mẹ́jẹ̀ túká ìrígbè lẹ́sì number three wọ́n ní sọ́wà lè fún kọ́kọ́ rẹ̀ kún kò sí àǹfàní fún kó fọ́kọ́ ọkọ̀ rẹ̀ kún kọ́ mọ̀ fi kún rẹ̀bá ní sí kó fọ́kọ́ bàbá rẹ̀ lẹ̀ ó kọ òun àti bàbá rẹ̀ kò ní ìdí kó rẹ̀ kún

àwọn síṣù wọ́n ní àwọn síṣù kan bẹ̀tọ́ ẹ́sìké tàbá bímọ ọkùnrin ọ̀tọ̀ ní ẹ tí wọ́n sàn tàbá bímọ obìnrin ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sàn wọ́n ní ṣe ṣẹ̀ríà tí ó sọ nǹkankan nípa ilé báyìí a ṣẹ̀ríà bóyá àwọn in tí wọ́n máa ń lò tó bá ń gba ẹ̀bí ọkùnrin bóyá ó pọ̀ ju tí wọ́n máa ń lò tó bá ń gba ẹ̀bí obìnrin lọ ní o àwọn ni wọ́n mọ̀ àmọ́ tó bá yẹ pé àníyàn wọn ni kí wọ́n fi gbọ́lá fún ọmọbìnrin lórí ọmọkùnrin àwọn fi gbọ́lá fún ọmọkùnrin lórí ọmọbìnrin pé bá so ọmọ amó tọ́pọ̀ wá fọmọkùnrin ọmọ owó tí ọ̀pọ̀ wá fọmọbìnrin a jẹ́ sí pé eré tí wọ́n ṣe àbòsí ni so eléyìí báyìí Ọlọ́run ọba ó bi wọ́n lórí àníyàn eléyìí tí wọ́n fi ṣe yẹn ìwọ́n tó bá yẹ pé bọ́yá nítorí reason kan tó wà best known to them torí àwọn tí wọ́n bá wà nínú ètò ìlera ní wọ́n lè ṣàlàyé lè jùlọ reason tó fi ń gba owó tó yàtọ̀ lórí ọkùnrin sóbìnrin ó máa ń ṣẹlẹ̀ nítorí bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó ṣe báyìí ṣe tó bá yẹ pé reason bọ́yá medical reason ní o bọ́yá àwọn ló mọ reason so kò sí nǹkan tó burú mẹ́ tí ò bá jẹ́ pé wọ́n fi gbọ́lá fún ọkùnrin lórí obìnrin ni Allah Allah Number four. Number four. Wa alaikum salam. Wa alaikum salam. Sàárà. Naam. Àwọn ní nípa wípà Nabi sallallahu alaihi wasallam lẹ́tọ̀ láti máa jẹ sàárà so a nítorí wípé ọlọ́run bá lè kẹlá sí iléwọ̀ fánàbí sallallahu alaihi wasallam wọ́n ní sáwọn ọmọ rẹ̀ ń kọ́ sáwọn náà lè jẹ́ àwọn ọmọ rẹ̀ náà lè jẹ́ àwọn ahlul bayt àwọn tó má jẹ́ alalẹ́ ànábì sallallahu alaihi wasallam wọn lẹ́tọ́ àti jẹ sàárà àti zakat ó tí bá nìsìn Alisa.

Naam, so ìbéèrè wọn lákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní nípa kóbìnrin kó máa jẹ́ ọkọ ọkọ rẹ̀, àwọn kó jẹ́ ọkọ bàbá ọkọ rẹ̀. So, wọ́n ní tó bá jẹ́ sí pé obìnrin tó jẹ́ pé ó fẹ́ ṣiṣẹ́ kan àbó fẹ́ lọ So, wọ́n wá ní pé káwọn tó lè gbà kó ti marry àfi sí ó kọ ìdílé ọkọ rẹ̀ ó kọ bàbá ọkọ rẹ̀ àbókọkọ rẹ̀ làwọn fi gbà pé ti márì torí pé ó láàyè ibi tí wọ́n ti ṣe àmì sí pé àyè ẹni tó ti márì rẹ̀ nínú fọ́ọ̀mù tẹ́fìl àyè tó tí ò tí márì rẹ̀ kò rí báyìí sí so tó wá ní ọwà married tó tó wá jẹ́ kókọ bàbá rẹ̀ ló oún jẹ́ wọ́n bí married ní ẹnu òfin ti wọn tó bá yẹ married ó gbọ́dọ̀ yíó kọ yẹn padà so wọ́n tó bá yí pé ilé ìbáṣẹ̀lẹ̀ kí láṣe ààyò ìyípadà náà ni eléyìí báyìí ó ti di bọ̀rúrọ̀ nìyẹn ìdájọ́ ṣẹ̀rí àlàwà sọ yẹn pé ordinarily tí ẹ̀bá ti kọ́ bá jẹ wá ń pa àgbọ́dọ̀ yí ó kọ bàbá wa láàmọ̀ ta fẹ́ dá kò yí báyìí nìsẹ̀ ad-darurat tubihul mahzurat ìdájọ́ ṣẹ̀ríà ní pé tí ìnira bá ti dé àwọn nǹkan kan tọ́nà ọba àlékẹ́lá ṣe ní èèwọ̀ fún wa ọmọ ń sọ́dẹ̀tọ́ kò yí báyìí nìsẹ̀ yìí tó bá yẹ pé obìnrin yẹ ó lọ́nà míì àbí ó lè ṣe ìsìnkú náà ó lè rọrọ̀ kú òmìnirú nǹkan yẹ tí ò ní ṣe á nìkan mọ́ṣe ìgbà tó bá yẹ kò rọrọ̀ kú òmìnirú dẹ́dẹ́ ní kó ṣe nǹkan ìyọ́ wa kó pàlá àbá tó bá ní sí ó ti dẹni jẹ́ pé lẹ́yìn níbi rọ́kà ẹlẹ́ẹ̀kejì àbí so àwọn ka ẹlẹ́ẹ̀kejì rẹ̀ àlẹ́yìn tán bá ké fásí àtàn tán ké wú tán tán ké gbóntán fẹ́ kéré tán ìmáàmù wá dákẹ́ lọ fáwọn àsìkò kan síwájú kó tó lọ sí ìforí kó tó lọ sí ìtẹ̀kọ̀kọ̀ rùkú àdẹ̀mọ́ tí ń wí wọ́n ní sí ẹlẹ́ kírùn lẹ́yìn irú ọmọ báyẹn ṣẹ́rí nǹkan tí máa mú ń wí nígbà tó bá dákẹ́ yẹn kùnóòtù ni ó ń ké kùnóòtù kùnóòtù ni àdúwà táà máa ń ṣe lórí ìrun kò ní báyìí nísìnyí so àbọ́yá tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní nǹkan tí a fẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa láti bẹ̀lọ́ ọba gbogbo kú fún wa àbí ń gbà mẹ́rin tí nǹkan bá ṣẹlẹ̀ náà kásàdúwà ká bẹ̀lọ́ ọba lórí ọ̀rọ̀ náà pè ní kùnúùtù so eléyìí tí máa mú wá ń ṣe ni àmọ́ inú nǹkan tó tó wá jẹ́ nǹkan tó yà ní lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ mọ́mú kan dákẹ́ lónìí ni àwọn òmọ́ wàláì tẹbá ìwé kílẹ̀ ń sọ àkànsá dákẹ́ náà ni àrásádàkẹ́ náà ni kò mọ̀ nǹkankan tó ń wí kò ti bèèrè torí pé ìgbàtí bàbá ìgbàtẹ́gbọ̀n rẹ̀ kú òun ni pò mọ́mù kàn lé wọn sẹ́kọ́ àmọ́ mi ń joyè lé bí ni ẹ̀hẹ́ bàbá rẹ̀ kú òun lọ́yẹ gorí àléfà bàbá rẹ̀ ayé kò malikiya sí yìí so ká sa ìrun kan lẹ́sà fún kùnúùtù kùnúùtù wọ́n bi ìkan náà wọn sọ̀hábà lérè tó ń pè ní Malik ibn Huwairi radiyallahu anhu ọmọ rẹ̀ bí lèrè wípé innaka sallaita khalfa an-nabiy sallallahu alaihi wasallam wa Abi Bakr wa Umar wa Usman akanu yaqnutun fi al-fajr ó ní ìrẹ́ bàbá mi ó kí lẹ́yà Nabi Abubakar Umar àti Usman tí wọ́n máa ń ṣe kùnútù níbi fajr a Málìkì dá lóhùn ní aibu na yíyá mọ́ṣìdá ó ní èrè ọmọ mi àdádálẹ̀ ni wọ́n fi ṣe bídá ni kò ní bá ní sí àmọ́ tí wàhálà bá ń ṣẹlẹ̀ sáwà mùsùlùmí tí nǹkan bá ń ṣẹlẹ̀ tánìdíká bẹ́lọ́wọ́ bá káké kùnútù sí láìfí àmọ́ ká má sàlẹ́sà pẹ̀lú òun kan gbogbo òun kò ní báyìí kò sí kan tó burú mẹ́ àmọ́ sọ̀látù subh àbáwọn sọ̀làwátù khams àwọn ọ̀run márààrún káwá sàkan lẹ́sà fún kònú kò ní báyìí sí láti pẹ́lú àwọn nǹkan tàwí ìṣẹ̀lẹ̀ so kò bá mú Allahu a'lam so irú irú ẹwà ìfẹ́ ìdájọ́ ìmáàmù bẹ́ẹ̀ tó bá jẹ́ pé abárí ìmáàmù mi tí ó ṣerú nǹkan báyìí ká lọ kírun lẹ́yìn ìmáàmù rẹ̀ ṣùgbọ́n tí abárí ìmáàmù mi tó pé òníkan láàrí ká kírun lẹ́yìn rẹ̀ ọ̀bàjẹ́ rẹ̀ òkú bárùn rẹ̀ tó bá dákẹ́ sí ẹ lè ké sóòrọ̀ ní lè ké nítorí pé kò sí gbèdéke fún iye sóòrọ̀ tí èèyàn lè ké lẹ́yìn fatiha tí bá wá rí pé mo fẹ́ máa ṣe ròyírò yìí mo ti parí kan mo tún lè mẹ́rin lé mi ti a ẹ̀rọ ẹ̀ òkè náà òkè Ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ Naam. Eh, méjì náà lọ́pàá rà wájá sí yẹn ah, so wọ́n ní àwọn ìlú kan bẹ lórílẹ̀ ayé tó yẹ sí pé wákàtí mẹ́rin péré òun náà ni àwọn máa ní lójúmọ́ àbí ẹ̀kọ́ ni tó máa fi ní ojúmọ́ wákàtí mẹ́rin ni ìyókù òru ní mẹ́jì ìyẹn tó pé ó wà nílùú lúbírù Nàìjíríà báyìí ó wá sí ìrìn àjò lọ tó ìsìlù tó jẹ́ sí pé a fi Nàìjíríà fi di wákàtí mẹ́fà sáájú wọn tí Nàìjíríà bá wà lágó méjì àwọn wà lágó kan òun sì ti bẹ̀rẹ̀ àwẹ̀ ní Nàìjíríà bà tí ó lú yẹ kó ti dágó lọ́dọ̀ ti agó kan lọ́wà gbogbo ojúmọ́ ayé wọn wákàtí mẹ́rin òun náà ni wọ́n fi ń ní ojúmọ́má kò tí yẹ báyìí nísìnyí à wákàtí tó kù òru ni wọ́n fi ń ní ìyẹn ni pé alfajari wọ́n yọ báyìí lẹ́yìn wákàtí mẹ́rin òrùn wọ́n tún ti wọ̀ kò yẹ báyìí nísìnyí so à wọ́n tún wá máa gbóòrù lọ ìlú tó bá súnmọ́ wọn nínú àwọn ìlú tó jẹ́ sí pé ọjọ́ tí wọn ó gùn ní dédé bó ṣe yẹ kó rí tó tí yẹ báyìí sí yìí òun ó fi sójú wọn àwẹ̀ wọn kò yẹ báyìí sí ìlú tó bá súnmọ́ wọn nínú àwọn ìlú tó jẹ́ sí pé àwọn ní ọjọ́ yẹn ní pípé kò yẹ báyìí sí òun náà ni ó fi sójú wọn àwẹ̀ tí wọn wallahu a'lam ṣẹwàrẹ́ ẹni tó pé òun tiẹ̀ ìgbà tí ó wà ní Nàìjíríà wákàtí tó wà ó gbà tó délú mi wákàtí yẹ fà sẹ́yìn díẹ̀ fún bí wákàtí bí mẹ́fà irú ẹni báyìí tó bá dénùlú tí wákàtí ti ṣáájú tí wákàtí ti fà sẹ́yìn yìí báwo ni ó ṣe ọ̀dọ̀ tí ẹ̀ nínú ìlú tí ẹ̀ àsìkò sínú dẹ̀ tító àmọ́ nínú ìlú tó dé àsìkò sínú tító irú ẹni báyìí àsìkò tí wọ́n ń sínú nínú ìlú tó bá déhùn àsìkò nù náà ni ó sínú so àsìkò tán di torí pé tó bá ti wọnú ìlú yẹn ìdájọ́ àwọn inú ìlú yẹn náà ni ó máa gbà ṣe bá ní sí kò ní múdájọ́ ara Nàìjíríà mọ́ so rẹ̀ ní báyìí àárọ̀ a kó ní farada dáadáa kò ní báyìí sí tó bá wá jọ̀sán kò ní láìfí o nítorí wípé ẹni tó bá já rìnrìn àjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ̀ríà fún o láti jọ̀sán kò ní báyìí sí tí ó sì máa dá padà tó bá rí pé tó wá jẹ́ pé ìwọ̀ òlẹ̀ wá para mi sọ́lẹ̀ ni àrọ́dá wákàtí mẹ́fà kún tí mo ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ètèmí ọmọ lọ bí wákàtí mélòó so wà ládé nìyẹn so irú ẹni báyìí tó bá rí pọ́fẹ́ nira fún kó já irú ẹni tó bá dé Allah ok ó túnmọ̀ sí pé ọ̀sán wọn jágùn gan-an òru wọn wá kéré so àwọn náà ṣe tẹ̀kìdírù tí wọn pẹ̀lú ìlú tó bá súnmọ́ wọn ni ó tí ìbá nìsìn nínú ìlú tó yẹ pé wákàtí tí wọ́n dọ́gba ó tí ìbá nìsìn tó ta bá ríro àwọn ìlú tí irú kan bá ń ṣẹlẹ̀ sí wallahu àwọn méjì ní now so ìbéèrè tí ó béèrè ìbéèrè tó dáa ni ìbéèrè yẹn ni pé a ní ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba nínú òfin ṣẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ìdájọ́ kan lọ́wọ́ àfọ́gbọ́n àbẹ̀rẹ̀ tó ní ọkùnrin àti obìnrin tó bá fẹ́ra wọn a ní ọkùnrin ní kápá àti kọ obìnrin lẹ̀ nígbà tí ò bá nífẹ̀ẹ́ sí obìnrin ẹmọ́ àbí wà láfẹ́ èdè àìdè fẹ́ sẹ́rẹ̀ ó lè kọ obìnrin wọ́n wá ní obìnrin tí ẹ̀hún ò lè kọ́kọ́ tó yẹ báyìí nísìnyí so kí wá lóde tí ọkùnrin alákọ̀ọ́kọ́ ni pé nítorí wípé àṣẹ nìká ọwọ́ ọkùnrin ló wà àti pé ọkùnrin ti sí àwọn ẹ̀tọ́ kan lórí obìnrin kò yẹ báyìí nísìnyí ó ti sí àwọn ẹ̀tọ́ kan lórí obìnrin tó jẹ́ sí pé ó mú níkapá lórí obìnrin yẹn ó sọ sọ̀dáàfì rẹ̀ kò yẹ báyìí nísìnyí nínú àwọn nǹkan tó òun ní gbọ́bùkátà jíjẹ múmú rẹ̀ àtúrísìsí àwọn so yíba ní sí tàbí jẹ́ pé agbára kálá fẹ́ kọ ìyàwó ọwọ́ ọkùnrin ló wà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní pé tí a bá fún obìnrin nírú agbára yẹn gẹ́gẹ́ bí àdámátà àdámóbìnrin pẹ̀lú àbọ̀làkáì àti àìpé wọn ní ẹ̀dá àti àìní ìkápá àti darí wọn ọ̀pọ̀lọpọ̀ wa ni ò ní níyàwó lé mọ́ tó pé obìnrin gbogbo tí ò tí tó ká fọgbá ayẹ́ ga gbogbo tí ò tó ká ilá àwọn obìnrin ó sọ wà lálẹ́ ẹ̀dì tó ń tí bẹ́ẹ̀ náà kéèsí pé Islam wá ní obìnrin ò lápá lágbára àti kọ̀kọ̀ pátápátá báwọn náà obìnrin náà ní kápá àti sọ pé wọn ò fẹ́ ọkọ mọ́ ó yí báyìí nísìnyí lábẹ́ ṣẹ̀ríà eléyàn ni pé obìnrin yẹn fẹ́ yọra rẹ̀ kú ní abẹ́ àṣẹ ọkọ rẹ̀ ó fẹ́ yọra rẹ̀ kú ní ká ọkọ rẹ̀ àmẹ́kẹ̀ẹ́jẹ́ pé obìnrin yìí ni ó dédé sọ bẹ́ẹ̀ obìnrin yóò gbẹ́jọ́ yìí yóò bèèrè lọ́tọ̀dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ yọ̀ǹda òun nínú ṣẹ̀ríà ọkọ lẹ́tọ̀ọ́ àti yọ̀ǹda rẹ̀ tó bẹ̀rẹ̀ bá ti bèèrè fún nǹkan yìí ọkọ lẹ́tọ̀ọ́ àti yọ̀ǹda rẹ̀ tọ́kọ bá wá yọ̀ǹda rẹ̀ obìnrin yóò wá lọ sọ́dọ̀ adájọ́ yóò wá lọ sọ fádájọ́ pé òun ní kọ́kọ́ òun yọ̀ǹda òun nítorí nǹkan báyìí torí nǹkan báyìí pẹ̀lú reason tó tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú ìdí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ṣẹ̀ríà tó rárá now àwọn ti reason tí ó lágbára tóbìnrin lè fi sọ pé kọ́kọ́ yọ̀ǹda òun kọ̀wá yọ̀ǹda rẹ̀ yóò gbé lọ sí ilé ẹjọ́ ṣẹ̀ríà adájọ́ sì tú wọn ká tàbí bá ti wá tú wọn ká yóò ṣe ẹ̀dà oṣù kan péré yóò sì dá gbogbo sọ̀dá kí tí ọkọ yẹn tó fún yọ̀ǹda padà fún pátápátá yóò dá padà fún yẹnyẹn nítorí pé òun ló sọ bí kọ́kọ́ yọ̀ǹda wọn ṣùgbọ́n tó bá kọ́kọ́ lọ́kọ̀ọ́ kò sí nǹkan tí ó dá padà fún ọkọ yẹn Allahu tó tí bá ń sìn so Islam fóbìnrin náà níyọ̀ǹda láti sọ fún wọn fẹ́ ọkọ mọ́ pẹ̀lú reason tí ó so yẹ bá ní sìn ó wá bẹ̀rẹ̀ ni pé ó ní níbi tàrọ̀wí tàbá ń kí ó ní kí ó jẹ́ pé bí rọ́kẹ̀ ẹlẹ́ẹ̀kẹta sẹ́lẹ̀ kẹrin súrọ̀ ọyọ kan náà ni àṣàbà máa ń ìmá bí lè pẹ̀rù mọ́sálásí wò níyẹ tí ń wáyé kò rí báyìí sí yìí tó ṣe sáfí àti wítìrì ló ń sọ ẹ̀ẹ́ ó ní lákẹ̀ẹ́lẹ̀ kẹta sẹ́lẹ̀ kẹrin ni tó bá yẹ pé wítìrì ló ń sọ torí wa kò rí báyìí tó bá dẹ̀ ń wáyé mọ́sálásí mi náà kése pó tako súnnà kí yẹn mú kódà kọjẹ́ pé sórọ̀ kan lọ́mọ̀ iná

ẹni tó àwọn mọ́sálásí súnnà wọ́n sábà máa ń tẹnumọ́ súrọ̀ kan náà níbi wítìrí wọ́n ké suratul A'la ní rọ́kà alákọ̀ọ́kọ́ suratul Kafirun ní rọ́kà ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ ké suratul Ikhlas ní rọ́kà ẹlẹ́ẹ̀kẹta níbi wítìrí in tó fa ni pé hadith wáyé ké bá nabi sallallahu alaihi wasallam ṣe máa ń kí nìyẹn àwọn súwárù mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn súrọ̀ Kùránì mẹ́tẹ̀ẹ̀ta yìí nabi tó bá rí tíwẹ̀ bá ń wáyé persistently tíwẹ̀ tó ń wáyé ní gbogbo ìgbà tó ń wáyé ìtẹ̀lé súnnà ni bá nẹ́bí ṣe máa ń kì ní ẹ bá bá kí pẹ̀lú sóòrọ̀ mi kò láìfí o ṣùgbọ́n ta kí pẹ̀lú àwọn sóòrọ̀ onílada púpọ̀ ó wà afdol olórí jùlọ wallahu a'lam Question <laughs> èyẹ bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ padà. ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ibi ayà tó ara ìfà sọ pé muhammadu rasulullah pé lórí ìrùkẹ́ wọn pé sallallahu alaihi wasallam pé ṣó àjá ìsàdúkò kan pé torí àwọn bá ẹnìkan pàmọ́ra wọn wọ́n ní àwọn sọ pé ní mẹ́ta gan wọ́n ṣe. naam ah, alákọ̀ọ́kọ́ wọ́n ní ìyàwó sauda radiyallahu anha wọ́n ní ìgbà tí ó pa nẹ́bì láàrin yìí pé ńgbà táwọn kírun àmọ́ mo fẹ́ jáde nínú ẹ̀jẹ́ fẹ́ ma gba mọ́ ṣẹ́ jáde wọ́n ní ṣe kìí ṣe fẹ̀sì ẹni léyìí ó ya ni lẹ́nu gẹ pé èyàn tó lè sọ rú nǹkan báyìí sí sọ àbíyà ìyàwó ìyàwó ànẹ́bì ṣe ìwọ wá gbọ́ ẹ̀sì yéjù ànẹ́bì lọ ni ó bá jẹ́ pé sẹ́ ìfẹ̀yìntì ẹ̀yẹ́ ni ànẹ́bì ó pọ̀njú sí yàwó sáúdà lẹ́sẹ̀kẹsẹ̀ so ẹ jẹ́ ká sọ́ra pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí yàbá ìbá ní ọkọ́kọ́ tó fún yẹn náà ní ẹ̀rí pé nǹkan yìí tó tọ́ ni ó tó fún yẹn lẹ́rìn pá nẹ́bí òtakù ó tó fún yẹn lẹ́rìn pá nẹ́bí rẹ́rìn ó sì tó fún yẹn pá àrípá nẹ́bí sọ̀rọ̀ lé pé láíláí rẹ̀ ọmọ sọ̀rú ẹ̀mọ́ tó túnmọ̀ sí kéèkéé sí fẹ̀ sí ẹ̀yẹ́ nìyẹn náà kí n sọ pé ẹ̀rọ ah, tá kílẹ̀ kan yẹn ẹ̀jẹ́ sì fẹ́ a wọ́n ní ìmọ̀sí sallallahu alaihi wasallam lórí ọ̀run nígbàtí bá ka sọ́rọ̀tì Muhammad wọ́n ní pé ìjó tọ́ àbí òtọ́ ìmọ̀ṣe bẹ́ẹ̀ lórí ọ̀run ààrọ̀ kan tí ó pé àwọn àfá ṣe ìyapa lórí ẹ̀ àmọ́ al-qawlu rajih òun náà ni pé kéèyàn má ṣe sallallahu alaihi wasallam lórí ọ̀run àwọn àfá tí wọlé gan wọ́n ní jẹ́jẹ́ lè yóò ṣe jẹ́jẹ́ tẹ́nìkan ò ní gbọ́ eré ìsáwà ń ṣe láwùjọ wa yẹn kò sáfà kan tó sọ irú ẹ̀ sallallahu alaihi wasallam èwo ni bí ẹ̀hàn náà lórí ìrún náà ẹwà láì mo ti kírun láwọn mo ti kírun láti torí bẹ̀rí o torí bẹ̀rí nípa àwọn táà sí ń wí aláìmọ̀kan ni wọ́n kí ṣe pẹ́sẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ tó bá ní kí ẹ kàn sákàn fẹ́ ṣe ọmọ ta lórí ìrún náà ni àwọn àgbàlagbà nípa wàláì wọ́n sọmọ kéékèèké àwọn àgbàlagbà sámúsámú kí ṣe àgbàlagbà so ẹ́ eh? wọ́n fẹ́ sàgbàtà ni wọ́n ẹ̀sọ́ mọ̀tá wọ́n fẹ́ sàgbàtà ni so kò ilé ìbáyìí ò dá so ká ma wá pariwo sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ kò dá àwọn àbá àtọ́ gbà wọlé gan wọ́n ní ohun jẹjẹ ni bó jẹjẹ pé lè tó lálàáfíà jù ní pé kéèyàn máa wù nítorí wípé ìrun àwọn ọ̀rọ̀ téèyàn lè sọ ń bẹ̀ ó ní gbèdéke kò ní báyìí nísìn tí é sọ̀rọ̀ tí ó jẹ́ ara àrùn sí kó sí alhamdulillah lórí òyìn lè sọ àmú òlè sọ yarhamukallahu òun lè sọ alhamdulillah àbáwọn ọ̀rọ̀ míì tó bá tóòrùn sí pé bá ìsì àmá kẹ́kà sọ́rọ̀tù Muhammad lórí òun kí ẹ máa ṣe sallallahu alaihi wasallam laysa alayhi amalu salaf kò sí sí àwọn salaf lórí ẹ̀ wallahu a'lam so wọ́n ní pé ọ̀nà wo ló tọ́nu méjèèjì sí káwọn ka sórọ̀ náà káwọn ka káwàkà sórọ̀ kan náà kùránì tàbáwà kàtán káwọn tó ọlọ́run mọ́ṣàwọ́lá sórọ̀ takàyí o mọ́ṣàgbàdúwà wa àbí kásàdúwà takáwà ní bismillahi inna àtọ́ìnà bismillahi ìzájà bismillahi káfí sórọ̀ tó wà lè lẹ́yìn tàbá parí àdúwà tán ọlọ́nà olúgbàtọ́ náà ọ̀nà tó tọ́ nípa tawassul ilé tí amalu salaf tí sí àwọn salaf wà lórí ẹ̀ ó ní pé iṣẹ́ tá a ti ṣe fọ́lọ́wọ́n ba ikhlasan lillah nípa àṣẹ nítorí tọ́lọ́wọ́n ba nìkan kò rí báyìí sí yìí àwa ní bùkátà ti bẹ lọ́wọ́n ba kò bá jẹ́ sí tó yẹ pé àyẹ̀ṣẹ̀ parí ni ẹ̀tí ọ̀dásán àyẹ̀ṣẹ̀ parí sẹ́yìn bẹ̀ àṣẹ nítorí tọ́lọ́wọ́n ba nìkan ni àwa ní bùkátà ti bẹ lọ́wọ́n ba àwa ní kankan sáka sọ̀lọ́sọ̀rọ̀ lọ́wọ́n ba àwa ní ọlọ́run mọ́ṣà wọlé aṣẹ́ ṣe yìí mọ́ṣà wọlé aṣẹ́ báyìí tí mo ṣe lásìkò yìí àbí tí mo ṣe parí yìí mọ́ṣà gbàdúrà mi ó wọlé bẹ́ẹ̀ kò yí báyìí nísìn ó wọlé bẹ́ àmọ́káwá pé bíríkó tó kálàfẹ́ sàdúwà a máa fẹ́ fi ṣe tàwásù ẹjá ọkọ̀ ẹjá ha kùránì fúnra wa náà káàkọ́ kí kùránì náà bá wá parí ẹ̀tàn eléyìn ọ̀dá pa fẹ́ sàdúwà lákọ́kọ́ fẹ́ give and take ni give and take ìwọ náà mú wá kí wọ́n náà ìwé bá ìrísì ọlọ́run ọba kọjá ọba tó yẹ pé nígbàtà bá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ fún ọfẹ́ gba nǹkan ọfẹ́ gba nǹkan fún ọlọ́run ọba ní tọ́ẹ̀kú fọ́lọ́run ọba ìwé bá ìrísì so àwọn èèyàn máa ń ṣe ọ̀nà táwọn èèyàn máa ń ṣe pé ọba ni afẹ́ sàdúà sí ẹja ọkọ̀ sàkùránì tàbá sàkùránì ń tán káyàsì wá fi kùránì ń bẹ lọ́hùn ìwé bá ìrísì àfẹ́rù nǹkan báwọn àbíkọ́ jẹ́ sí wípé àyẹ́wọ́n sàdúà ní tó a bismillah ina tẹ́yìnà eléyìn náà kò bá súnnà mú kò sí ìlànà nàbí sallallahu alaihi wasallam tí pé àdúwáhú huwa al-ibada ni to ni ni a bèèrè wípé ìjọwà náà tánà mafin belon ìjọba náà táwọn sálàfù mọ́ ń bẹ̀lọ́ ọba kí wọ́n sí ẹ̀sà kan wípé ti sàdúrà tó yá ẹkẹ́ wallahu a'lam ọ̀dá ah, pé ìbéèrè ọkà tábìrì náà ni subhanaka alhamdik ashara la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk